الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته lọ́nà tí wọ́n fún bẹ́ẹ̀. ẹ lọ ẹ lọ béèrè ọba lérí sí mi èmi èyí lérí sí yẹ nígbà tí mo lò ó lọ́ọ̀lù mọ́ ni ó ṣe lérí sí mi ó lọ́n dájọ́ méje fún ẹ lọ́nà tí wọ́n fún bẹ́ẹ̀. ẹ lọ bẹ̀kẹ́ lọ béèrè ọba lérí sí mi èmi èyí lérí sí yẹ nígbà tí mo lò ó إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin òǹgbọ́ wa káàbọ̀ sí orí ètò wa Talim TV ní alẹ́ òní tí í ṣe alẹ́ àsùlàfà ọjọ́ àtìní ti lọ a bẹ̀rẹ̀ ọjọ́ tuntun tí í ṣe alẹ́ ọjọ́ àfùlàfà déètì òní ní seventeen shawwal tí í ṣe oṣù kẹwàá ọdún fourteen forty one ọdún fourteen forty one. èyí ni ìtẹ̀síwájú. lórí ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ ní àná eléyìí tí ó dá lé orí arákùnrin kan tí ń pè ní nájímù ìyíọlá ìlẹ̀rọ̀ àkọlé ọ̀rọ̀ wa lánàá náà ni ìlẹ̀rọ̀ fèsì ìlẹ̀rọ̀ ó fọ èsì. ìlẹ̀rọ̀ fọ èsì ìlẹ̀rọ̀ fèsì èyí ni apá kejì ní àná tí a sọ ọ̀rọ̀ yìí àwọn ohun tá a lè pè ní àwọn ìdíwọ́ tó jẹ mọ́ ètò tàbí irinṣẹ́ tí ẹ fi ń gbọ́ wa ó ṣẹlẹ̀ ní àná. tí àwọn èèyàn sì complain pé àwọn ọmọ gbọ́ àwọn ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ilẹ̀ rọ sọ àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì náà àwọn náà complain pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀rọ̀ àwọn gbábala kan àwọn gbábala kan nígbà míì màá ti máa sọ̀rọ̀ lọ tí ohun lẹ̀rọ̀ náà tún máa lọ lẹ́gbẹ̀ẹ́ kan. gbogbo àwọn ìdàrúdàpọ̀ yìí a ti tẹ́tí gbọ́ àwọn complaint tí ẹ mú wá aláwo kùn wá lọ́wọ́ ohun tí mo kọ́kọ́ fẹ́ kó yé yín bẹ̀ ni pé ọ̀kọ́kọ́ sí mọ̀gòmọ́gò kankan nínú àwọn ọ̀rọ̀ tá a plé yẹn ọ̀rọ̀ ọ̀lẹ́rọ̀ gangan ni kò sí ní tó jẹ mọ́ mọ̀gòmọ́gò ń bẹ̀. pẹ̀lú ògo àlọ́ọ̀ màá wá tún àwọn ọ̀rọ̀ yẹn play one by one mi ò wá ní mú àwílé púpọ̀ wá lórí ẹ̀ lálẹ́ yìí torí pé mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ní àná torí pé ibi tá à ń bọ̀ lónìí ká lè débẹ̀ insha allah so ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ wípé ilẹ̀rọ̀ wí ni pé ilẹ̀rọ̀ ó ní òun ti bá ọlọ́run ṣèlérí pé aṣọ èkìsà aṣọ àkìsà aṣọ tó bá gbó lòun ó wọ̀ dọ́jọ́ kú òun ìdí sì nìyí tóun fi lẹ aṣọ ní ọ̀nà seventy five aṣọ náà òun wọ̀ lọ sí Àbújá gbogbo àwọn sọ́jà gbogbo àwọn ọlọ́pàá wọ́n ń pè wo òun ní tìyanu tìyanu pẹ̀lú kàyéfì ẹnìkan kò sì lè pe òun pé arákùnrin èyí ti rí tó fi wọ aṣọ tó páàsì lára tó ga sí pé ọ̀pọ̀ tó ń gán sì sọ pé ọ̀nà seventy five ni òun ti páàsì aṣọ náà so ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn. pé ìbáṣepọ̀ lọ ni mo ti lérí pé aṣọ tó gbó ní wọ̀lá ń wọ̀ fún ẹni wọ́n wọ̀lá Àbújá ọ̀nà bíi seventy five mo tilẹ̀ aṣọ mi gbogbo ẹyẹ wò lábùjá wò wù nìkan gbogbo àwọn sọ́jà abẹ gbogbo àwọn ọlọ́pàá abẹ gbogbo àwọn ìjọba abẹ tí wọ́n ti bá ṣe ta ni ní ìfowó àti ṣe yìí wọn kò rí sọ fúnra ń wò lásán ni ẹnu wọn gbà á pé ìbáṣepọ̀ lọ́ọ̀ni mo ti lérí. jẹ́ gbọ́ aṣọ tó gbó ní wọ̀sù ilé wọn wọ̀ ní Àbújá ọ̀nà bíi seventy five mílẹ̀ aṣọ mi gbogbo ẹyẹ wò lábùjá gbogbo mi gan gbogbo àwọn sọ́jà abẹ gbogbo àwọn ọkọ̀ abẹ gbogbo àwọn ìjọba abẹ wọ́n ti ní báyìí pé ta ni ilé ìtura ti ṣe wọn kò lè sọ wọn kàn ń wò lásán ni inú wọn gbà á. now ọ̀rọ̀ àkọ́kọ́ lẹ ti gbọ́ yẹn o ó lé aṣọ lọ́nà seventy five ṣé kìí ṣe pé ń dánwò èrè wò báwọn ìyẹn ò sí nínú ẹ̀sìn tiwa o ká máa lè aṣọ nígbà tá a ní agbára láti ra aṣọ gidi sára ìyẹn ò sí nínú ìlànà ẹ̀sìn wa ẹni tí ò bá rí ṣe tí ò lówó lọ́wọ́ ó lè wọ ntọ́ bá rí ṣùgbọ́n bá lówó lọ́wọ́ ó ra aṣọ tí ó wà ní ìwọ̀ntún ìwọ̀nsì ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ kejì. ó ní ìyàwó òun ò ló ń kà ẹgbọ́n bó ṣe sọ. ọlọ́run wa kó nǹkan wá fún mi láti nàìjíríà agbára rẹ̀ ẹ wá ń tẹ́ yín kù ẹ ti gbọ́ nǹkan kan ìyàwó mi ò ní lùkà ń sọ nù ọmọ tí ń bi ò ní lùkà ẹlẹ́rìí mọ́lẹ̀ ní ntọ́lọ́ ń sọ nù ọlọ́run ọlọ́run wa kó nǹkan wá fún mi láti nàìjíríà ẹ̀ẹ́dì ẹ̀ tí gbọ́ nǹkan kan ìyàwó mi ò ní ló ń kà ọmọ tí ń bi ò ní ló ń kà rí mọ́lẹ̀ ní ọlọ́run ọmọ afẹ́yàwó lọ́ńtò ni o lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó ẹ̀ ti pé forty something forty something so ó tún wá ní ẹ̀ tí ì gbọ́ nǹkan kan ẹ̀ tí ì nǹkan kan so Ah, ọ̀rọ̀ míì tó rè ta play lánàá. ọ̀pá tó lọ́pọ̀ mi tó ní máa lò ó bí tilẹ̀ ní àmọ́ ah, tí ń bẹ lára olóṣèlú ni máa lò oníwà kọ́ọ̀rù ló kó ẹ̀ oníwà kọ́ọ̀rù ní jẹ́ lọ́lọ́sọ̀ ló kọ́ fún rẹ̀ ẹ̀tú ti pẹ́rọ́ ni. ohun tí ń sọ ń bẹ̀rẹ̀ ni ọ̀pá ó lóun lu ọ̀pá kan ó ní ọkọ̀ tọ́lọ̀ ń fún ọ̀pá náà ní wàkọ́rù ó tún ń pè ní wàákọ́rù kò mọ eléyìí tọ́lọ̀ ń pè nu méjèèjì ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. ọ̀pá tọ́lọ̀ ń fún mi tó kí n máa lò mo fi ti lẹ̀ àmọ́ tí ń bẹ lára rẹ̀ olóṣà lè máa lò ó ní wàkọ́rù ló kó ẹ̀ ó ní wàkọ́rù lè jẹ́ ọlọ́lọ́sọ̀ ló kọ fún rẹ̀ ẹ̀ tó di pé ọ́ ni. so ọ̀rọ̀ palẹ̀ ti gbọ́ yẹn o. ẹ̀yin tí ẹlẹ́gbọ́ dáadáa lánàá ọ̀rọ̀ kẹrin ta tún fẹ́ play nínú ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ ó ní ibi tí ó ti sọ pé ẹnu àáfàá ìbá àmọ́ ọrùn níwọ̀n ìgbà tí gbígbàdúrà bá ti wà lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn mọ̀ lọ rẹ̀ ni. dàmà pé lára nǹkan tá à ń sọ ni pé ìlẹ̀rọ̀ ó máa ń tutọ́ máa ń ha kẹ̀lẹ̀bẹ̀ sí àwọn èèyàn lára so ọba ń dọ́gbọ́n sọ fáyé nìsín wípé ọ̀bùn yíya ọ̀bùn kò ní kádùá àmọ́ ohun tó sì yá wa nínú ẹ̀sìn ni pé ẹni tó bá ti ń lo ọ̀bùn ó ní nǹkan ṣe pẹ̀lú àlìjẹ̀nù nítorí pé mímọ́ ni ọlọ́run ọba ẹni tí ó ní gbígbà àdúrà náà gbọ́dọ̀ jẹ́ ni mímọ́ ẹjẹ́ agbọ́ bó sì sọ̀rọ̀ ẹnu rírùn. torí gbígbà àdúrà bá ti wà ń bì kan ẹnu ẹ̀rú àwọn ẹyẹ mi wọ ọyàn mọ́ kékeré bọ́sẹ̀ wọn. láti ṣàdúrà tèmi fi ẹnu ẹ̀bá máa rùn àbí wọ́n pọ́pọ́. <laughs> torí gbígbà àdúrà bá ti wà ń bì kan ẹnu ẹ̀rú àwọn ẹyẹ mi wọ ọyàn mọ́ kékeré bọ́sẹ̀ wọn. láti ṣàdúrà tèmi fi ẹnu ẹ̀bá máa rùn àbí wọ́n pẹ́ ọ̀rọ̀ karùn-ún ọ̀rọ̀ karùn-ún tí a tún fẹ́ mú nínú ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ òun ni ibi tí. ó ti gbà pé àwọn èèyàn ń kú sí ọ̀dọ̀ òun tó ti gbà pé àwọn èèyàn ń kú sí àwọn èèyàn kú sí ọ̀dọ̀ òun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kú sí ọsibítù ó ní àwọn èèyàn ń kú sí ọ̀dọ̀ òun náà so ó ní ó ti jọra wọn báwọn. ẹjẹ́ agbọ́. wíwẹ́ pé ọlọ́run ń dídà àdúrà ẹ wá máa pẹ́ kò sí ń gbàdúrà tó sáwọn èèyàn máa kú ń bẹ̀ fóò sí lẹ́kú ẹ̀ mọ iye aláàrẹ̀ tẹ́lú wà lójoojúmọ́ fóò fún iṣẹ́ èjì o fún lákẹ́dẹ́mì ọlọ́run mọ iye aláàrẹ̀ tẹ́ ń gbọ́ sí lójúmọ́ ìdá àwọn ọlọ́pàá mẹ́jọ ọ̀nà ẹgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tẹ́ ń gbé wá ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ti lẹ́kú táwọn tó gbede wíwẹ́ pé ọlọ́run ń dídà àdúrà ẹ wá máa pẹ́ kò sí ń gbàdúrà tó sáwọn èèyàn máa kú ń bẹ̀ fóò sí kó o fún ṣéèjì kó o fún lákẹ́dẹ́mì ọmọ yìí ara ẹ̀fẹ́ ń bọ́ sí lójúmọ́ ṣé ọlọ́pàá mi lójú ọ̀nà ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ wá ẹlẹ́gbẹ́ ti bẹ́ẹ̀ kú sọ́wọ́n tó gbé dé. so ìyẹn nìyẹn báyẹn ọ̀rọ̀ kẹfà tí a tún mú wá nínú ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ lẹ́yìn ìgbà tó gbà páwọn èèyàn kú sọ́dọ̀ ọ̀hún wọ́n wá mú àwọn mẹ́ta kan wá ó fi wọ́n ṣe tẹsítímọ́nì ẹni tí ò rọ́mọ bí ẹni tí ò lówó lọ́wọ́ àti aláìsàn tí tírélà kọlù lórí ọ̀kadà ẹ gbọ́ ohun ti aláìsàn ẹni tó ní ìjàmbá tírélà so bí ìlẹ̀rọ ṣe wò ó sàn láì ṣàdúrà fún un tayọ pé ó ń ròyìn ọlọ́wọ̀n ọba fún un ẹ gbọ́ bí ó ṣe sọ. àdúgbò fún ọlọ́run orúkọ mi ní sàláfà òsọmọ òṣogbo ní ní òṣogbo mo ti wá lókè balẹ̀ ní wájúlé ní ẹgbẹ́ ilé kàṣínú ilé ẹgbẹ́ tó ń sọ ọsẹ tó ṣàṣẹlẹ̀ bí ọdún kan àbọ̀ sísìn mo gun mọ́sí lọ ní alẹ́ níbi kẹrìtẹ́yìn èmi àti òun gun mọ́sí mọ́tò wa ìlàjì mọ́tò ni mọ́tò tírélà yà gba ara wa sàtọ̀ sàgbàrà wa sàgbèmí lọ sí látẹ́kì lóṣogbo nígbà tó dé látẹ́kì mo lo bí ọ́sídẹ̀ẹ́jì gbòlóngbà náà ah wà ti sí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kàn rántí ah ó dà pé gàmbà yìí lọ́rùn rẹpẹ yìí tó ṣe wá sí gàmbà yìí nù ọwọ́ sàlàyé tó kàdébà pé wọ́n ṣáàdùà fáwọn káwọn gbé omi àdúrà wá sí ọsibítù kànífà ní ara àwọn olè ṣàdúrà sínú omi kọ́ gbé lọ sí ọsibítù pé ọsibítù ẹni nǹkan bí náà ń sin bẹ kànífà ní tó bá dé pé ọdún orí ló bá ti tó pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ti dé ní tó dé ibi tí ọdún orí ló bá ti tó àwọn fi ọlọ́run búra pé ara ló yà ó sá gbàsílẹ̀ nu ó sá lọ gbé wa kódà kan tó débi gan ọkọ̀ ta kúbi díẹ̀ mẹ́ta sí ẹ̀ mẹ́rin lójú ọ̀nà nígbà tó sá gbèdé àníwá ní ẹgbẹ́ sínú yàrá kékeré kan nínú yàrá bí kan gbá wọn láìsàn sí ó sá gbèdé síbẹ̀ kódà tí mo ká fún mi sí ara mi bí yá àti òwe ojú sí mi kankan bẹ́ẹ̀ gbé ní ara rẹ̀ ọ̀nà àkókò tó máa bẹ́ẹ̀ ya ìwọ̀ ọmọ ya ọmọ ìròyìn ọlọ́run fún ẹ sáà ròyìn ọlọ́run fún ẹ ròyìn ọlọ́run fún ẹ ròyìn ọlọ́run kódà níbi olédé ọ̀rọ̀ mẹ́kán mẹ́mórí tó dáàrú gan níbi olédé tí èèyàn mọ̀ kankan mọ́ samuwa ah, gbóhùn lájú ti gàmbá rírẹ̀ bó wá dé lọ́sẹ̀ tó lọ ah, ẹni kò lè fẹ́lẹ̀ ní o ọlọ́run àlékòrè àlékòrè abẹ ọlọ́run máa ṣe fún àníbà gbogbo àwọn ọ̀tá aṣẹ́ ìtún wá gbé ti abúlé àrùn kan gbé ti abúlé lọ́sùn lá ní gbogbo gbà ètè wọn yóò jìjì hàn lórí àìpẹ́ torí ẹni ọlọ́run ní kànífà o ẹni ọlọ́run ní kànífà o ẹni ọlọ́run ní kànífà o kọ́lọ́n jẹ́ pẹ́ fún wa now lẹ́yìn yẹn tí aláìsàn tí eegun ọrùn ẹ̀ kan tí mẹ́mórì rẹ̀ dàrú ọ̀rọ̀ keje tá a tún mú wá nígbà tí àwọn tẹsímọ́nì ti wà nílẹ̀ báyìí fún lẹ́rọ̀ lẹ́rọ̀ wá ń sọ fún ìjọba ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wípé no more hospital pé kán lọ da gbogbo ọsibítù wò ẹjẹ́ àgbọ̀ lẹ́nu rẹ̀ bó ṣe sọ. ọlọ́run ní olóòdì dé ọ̀sán lọ ọlọ́run ní kí òdòdó kùránì ní kùránì ló padà ìwòsè padà lọ ọsibítù mọ́ lọ ọsibítù mọ́ no usage more except Allah no academy more except Allah no jẹ́kọ̀ọ́ more except Allah lùtù ó more except Allah ọlọ́run ló lu wòsàn ẹfẹ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ gbàánu ẹ̀kọ́ da yín nù tí ọba ẹ̀yin bẹ́ẹ̀ ti ronú ṣe wà lánàá tẹ́lẹ̀ wọ́n da láti fi omi lọ́gbọ́lọ́gbọ́ ẹ̀jẹ̀ bá ṣe ẹ̀rìn ọwọ́ aṣọ yín dé ìtẹ̀wọ̀n tẹ́ tó ń ṣe fọlọ́ nǹkan dàjẹ́ ń gbọ́. ọ̀nà pé àti bábà òun wọ́n ní kíjọba lọ káńsù gbogbo ilé ìwòsàn tó jẹ́ ti ìgbàlódé o kí wọ́n máa ru gbogbo aláìsàn wá sí onígàmbàrí o ìjọba ní ń bá wí ń bẹ̀rùn. ọ̀rọ̀ kẹjọ tá a mú wá nínú ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ ó ní pé ó ní ẹnìkan lérí sí òun pé òun ò ní di ọjọ́ kan láyé òun ò sì lérí séèyàn tóun àti pé òun ò lérí séèyàn torí pé olóògùn ni máa lérí séèyàn ẹjẹ́ àgbọ̀ bó ṣe sọ. ẹ lọ bẹ̀kẹ́ lọ béèrè ọba ọba lérísí ni èmi èsì lérísí yẹ nígbà tí mo lọ ọlọ́ọ̀ni mo ní ó ṣe lérísí mi ọlọ́run dájọ́ méje fún mi ọlọ́run ti wọ̀n fún bẹ́ẹ̀. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i. ẹ lọ bẹ̀ kí lọ béèrè ọba ọba lérísí ni èmi èsì lérísí yẹ nígbà tí mo lọ ọlọ́ọ̀ni mo ní ó ṣe lérísí mi ọlọ́run dájọ́ méje fún mi ọlọ́run ti wọ̀n fún bẹ́ẹ̀. tọ́yì tó ọsàn bẹ̀yẹn pé òun kì í lérí sí ènìyàn o ok ẹjá wa wò bóyá ó lérí séèyàn àbí ó lérí séèyàn ọrọ kẹjọ nìyẹn àbí now ọrọ kẹsàn-án nínú ọrọ ìlẹ̀rọ̀ ẹ wo bó ṣe lérí síyàn o. èmi fi yàn lóhùn tí bá ṣàwọn ọmọ tí mo kó jẹ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ àbúrò tí ìbá sí bẹ́ẹ̀ ní ti wọ̀nyí gan. ṣùgbọ́n àáfà tó níyàn ó mú ọmọ ẹ̀ ò ní jẹ tí a fi kàn jẹ bẹ́ẹ̀ tí ìbá sí bẹ́ẹ̀ ni ìbá mọ̀ pé ní ọlọ́ọ̀tì lórí ilẹ̀ ìbá wa ta ìgbẹ̀gbẹ̀ nínú ìnáwó yìí báyìí kò sẹ́ni tí wọ́n fi là lórí ilẹ̀ ayé yóò fẹ́ sì ní báyìí tí wọ́n náwó síbi tí ó tó sórí rẹ̀ lórí ilẹ̀ ayé yìí láti gbọ́ ọtọ́lọ́dà ẹni máa o ò ní sọ́lé ẹ̀ tó fi máa tù ara ọ̀rọ̀ yóò wá ní yẹ́yẹ́ lọ́bẹ̀rẹ̀ àtẹ̀bílẹ́tì ọmọ nínú àrà síná kókẹ́ náà jọ ní gbogbo yìí ẹ̀rọ bẹ́ẹ̀ tí bá bá wọn fa ọ̀rọ̀ kí ni máa ṣẹlẹ̀ sí ọ amadede fẹ́ẹ̀sì mi ìbọn ń jánu ni gbogbo yìí ń jánu ni àtolórí àtọmọlẹ́yìn gbogbo yìí. náà ẹ ti gbọ́ báwọn ọlọ́run bá ti wọ nǹkan lù wá o ẹja tó gbọ́ lẹ́ẹ̀kan sí i. èmi tí ìtọ́jú ènìyàn lẹ́yìn ọlọ́run tí ì bá ṣàwọn tí mò ń kó jẹ ọ̀nà tí àdéhùn abo adìyẹ tó pamọ́ lẹ́gẹ́dẹ́ tí ì bá ṣe bẹ́ẹ̀ ní ti wọ̀nyí ní nǹkan. ṣùgbọ́n àáfàá tó léyàn mú ọmọ ìròyìn gbẹtíà ìbọn jẹ bẹ́ẹ̀ tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ìbá mọ̀ pé ní ọlọ́ọ̀tì lórí ilẹ̀ ìbá wọn á bá ìgbẹ̀gbẹ̀ ní ìnáwó sí yóò fèsì láti ọ̀nà wọ́n síbi tó tó sórí rẹ̀ lórí ilẹ̀ ayé yìí fọlá gbogbo ọ̀dọ́rọ̀ ńdá ẹni máa sọ lẹ́yìn kò tó fèsì mi kò ní sọ lẹ́yìn tó fi máa tó ara ọ̀rọ̀ yóò wà lẹ́yìn yẹn lọ bí ọ̀rọ̀ àtẹ̀bíyẹ́tì ọmọ nínú àrùn sí náà ìkànnì àjọ ní gbogbo yìí ẹ̀rọ bẹ́ẹ̀ bí kíkàdé bá wọ́n fa ọ̀rọ̀ kí ni máa rẹ̀ àtolórí àtọmọlẹ́yìn gbogbo yín. náà lẹ́yìn tí ó sọ yẹn tán ẹ já lọ sí orí àyọlò ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ ọ̀rọ̀ kẹwàá tí ìlẹ̀rọ̀ sọ káwo bó ṣe lérí sí àwọn èèyàn. ọlọ́wọ́ á lè rọ ìwọ kí n bínú sí mọ́ èèyàn lóò ní n bínú sí ó ti wá bẹnu fún oríyọmí àti ọ̀gá rẹ̀ àtọ́lọ́run wọ́n jọ wọ̀ ọ́ tó parí kílésì ẹ̀ ọlọ́mọ bẹnu fún yín ni o wọ́n lọ lẹ̀ ní ọ́ wọ́n láwọn làwọn láyé wọ́n láwọn làwọn lọ́wọ́ sí ìdílé ìwọ lóní wọ́n lọ́wọ́ ti yọ ẹ̀wọ́ àwọn ti ń yọ fẹ́ẹ̀sì ni kàkọ́ òròyìn ọwọ́ ẹ̀ ló ti wá jẹ́ bọ́ ọlọ́wọ́ náà ìlérí kan nìyẹn o tó lérí séèyàn ẹni tó ní òun kì í lérí séèyàn ìrí kan nìyẹn onínú ọ̀rọ̀ rẹ̀ ẹja tún gbọ́ òmíràn ó tún ṣe lérí láwọn ìlérí tó lágbára. ìmínà ni ọlọ́run lè mìíràn irọ́ ni ọlọ́run wá sọ̀rọ̀ kan ló ọlọ́run sẹ́ni kàbájọ́ jìṣẹ́ kan àbánabi kan àbẹ́ni ọlọ́run kan àwọn abèrèdè nígbàtí mọ̀ kó ti dé àtakò rẹ̀ ó fi àìsàn ni ẹ ti ń ti ń polongo rẹ̀ dáadáa àwọn àpáṣẹ orí ilẹ̀ ọlọ́run tá àti sẹ́mọ̀mọ́ kò tó ti sẹ́kẹ̀ ká wà sórí ilẹ̀ báyìí rí ànábì káwọn yẹn wá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjẹ́ wo bu dáadáa torí ẹgbọ́n dáadáa gbogbo ayé kò forúkọ ọlọ́run búra ẹ̀ka o kò tó ọlọ́run búra ẹ̀ka o kò tó ọlọ́run búra ẹ̀ka gbogbo ayé ọ̀bà débi ẹ̀ ní sinmi. gbogbo ẹ̀ kúrọ́ ni. É de babão.